ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ọ̀rọ̀ ọlọ́run dúró láéláé ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ló wà tí àwọn ènìyàn sọ tí kìí ṣe òótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn ló wà tí a kò ní láti gbàgbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run dájú òtítọ́ ni nígbà gbogbo gbogbo nǹkan tí ọlọ́run sọ pé yóò ṣẹ ní láti rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti gbọ́ òdodo ọlọ́run wọn jẹ́ olóríire wọn ní àǹfààní láti ní jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn nítorí ìdí èyí nígbà tí wọ́n bá kú wọn yóò lọ sí ọ̀run gbogbo àwọn tó gbẹ́kẹ̀ wọn lé wà lórí òtítọ́

lè bàjẹ́ o. bẹ́ẹ̀ kọ́ kò lè bàjẹ́ ó tì rárá kò lè bàjẹ́ pé kó bàjẹ́ kò lè bàjẹ́ hmm, kò lè bàjẹ́ ọ̀rọ̀ Olúwa. iṣẹ́ Olúwa kó lè bàjẹ́ o iṣẹ́ Olúwa kó lè bàjẹ́ o. bẹ́ẹ̀ kọ́ kò lè bàjẹ́ ó tì rárá kò lè bàjẹ́ pé kó bàjẹ́ kò lè bàjẹ́ hmm. kò lè bàjẹ́ iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o iṣẹ́ Olúwa kò lè bàjẹ́.